ẹ̀nú bí sójà kan ó yìnbọn pa sójà ẹgbẹ́ ẹ̀ mẹ́ta lòun náà bá yìnbọn jẹ fúnra ẹ̀ iléeṣẹ́ ológun ilẹ̀ wa láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kan tó wáyé láàrin àwọn ọmọ ológun ilẹ̀ wa tí wọ́n yàn láti gbógun ti àwọn jàǹdùkú àgbébọn lágbègbè Sokoto àmọ́ tó jẹ́ pé ara wọn ni wọ́n padà dojú ìbọn kọ ọjọ́ àìkú Sunday ọjọ́ karùn-ún oṣù kẹta yìí níṣẹ̀lẹ̀ náà wáyé sójà kan lance corporal Nwodo Chinonso ni wọ́n ló ṣàdédé fa ìbọn yọ tó bá wo ìbọn náà sùn sùn ó táwọ́ sí adodo ìbọn náà ó sì yìn lu sójà ẹlẹgbẹ́ rẹ̀ Lieutenant Samuel Ọládàpọ̀ àtàwọn méjì míì àwọn méjì àwọn ni ọ̀gágun tó ń darí ikọ̀ wọn commander of the forward operation base FOB Rada ní Sokoto command sergeant major sergeant Ilyasu Inusa àti sójà aládàáni kan àtàírù Muhammed àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ló pa ní ìfọ̀nàfọ̀sùn nígbà táwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù fi máa sáré dé ibi tí ó wà láti mú wọn ni sójà torí ẹ̀ gbé mọ́sódì yìí ti kọrí ìbọn sí agbárí ara rẹ̀ tí ó sì ti yìnbọn lu ara ẹ̀ náà wọn ni wọ́n ti kó òkú àwọn ọmọ ogun mẹ́rin lọ sí Usman Dafodio Teaching Hospital fún àyẹ̀wò ọ̀gá sójà kan tí kò fẹ́ dárúkọ rẹ̀ sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé iṣẹ́ àṣelàágùn ló pin sójà yìí lẹ́mìí ó sì lè jẹ́ pé orí rẹ̀ ló gbóná onírú ìṣẹ̀lẹ̀ yìí máa ń wáyé dáadáa láàrin àwọn ọmọ ológun àmọ́ ìyẹn kì í ṣe àwáwí fún àwọn ológun kan láti fogun ẹ̀yìn ja àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ọ̀pẹyẹmí oyinọ̀la ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán wisdom yard television